Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹrìndínlọ́gbọ̀n. Agripa sì wí fún Pọ́ọ̀lù pé. A fún ọ láàyè láti sọ ti ẹnu rẹ. Nígbà náà ni Pọ́ọ̀lù nawọ́, ó sì sọ ti ẹnu rẹ̀ pé. Agripa ọba, inú èmi tìkára mi dùn nítorí èmi ò wí ti ẹnu mi lónìí níwájú rẹ, ní ti gbogbo nǹkan tí àwọn Júù ń fi mí sùn sí. Si pàápàá bí ìwọ ti mọ gbogbo ìṣe àti ọ̀ràn tí ń bẹ láàrin àwọn Júù dájúdájú nítorí náà èmi bí ọ kí ìwọ kí o fi sùúrù gbọ́ tèmi ìwà ayé mi láti ìgbà èwe mi bí ó ti rí láti ìbẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè mi àti ní Jerúsálẹ́mù ni gbogbo àwọn Júù mọ̀ nítorí wọ́n mọ̀ mí láti ìpilẹ̀ṣẹ̀ bí wọ́n bá fẹ́ jẹ́rìí pé gẹ́gẹ́ bí ẹ̀yà ìsìn wa tí ó le jùlọ. Farisi ni èmi àti nísinsìnyí nítorí ìrètí ìlérí tí Ọlọ́run ti ṣe fún àwọn bàbá wa ni mo ṣe dúró níhìn fún ìdájọ́ ìlérí èyí tí àwọn ẹ̀yà wa méjèèjìlá ti ń fi ìtara sin Ọlọ́run lọ́sàn-án àti lóru tí wọ́n ń retí àti rí gbà nítorí ìrètí yìí ni àwọn Júù ṣe ń fi mí sùn Agripa ọba èéṣe tí ẹ̀yin fi rò ó sí ohun tí a kò lè gbàgbọ́ bí Ọlọ́run bá jí òkú dìde èmi tilẹ̀ rò nínú ara mi nítòótọ́ pé ó yẹ kí èmi kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun òdì sí orúkọ Jésù ti Násárẹ́tì èyí ni mo sì ṣe ní Jerúsálẹ́mù àwọn pípọ̀ nínú àwọn ènìyàn mímọ́ ni mo há mọ́ inú túbú nígbà tí mo ti gba àṣẹ lọ́dọ̀ àwọn olórí àlùfáà nígbà tí wọ́n sì ń pa wọ́n mo ní ohùn sí i nígbà pípọ̀ ni mo ṣẹ́ wọn níṣẹ́ nínú gbogbo sínágọ́gù mo ń dù ú láti mú wọn sọ òdì nígbà tí mo ṣòro sí wọn gidigidi mo ṣe inúnibíni sí wọn dé àjèjì ìlú nínú rẹ̀ náà bí mo ti ń lọ sí Damasku ti èmi ti ọlá àti àṣẹ ikọ̀ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà lọ ní ọ̀sán gangan ọba mo rí ìmọ́lẹ̀ kan láti ọ̀run wá ó ju ríran oòrùn lọ ó mọ́lẹ̀ yí mi ká àti àwọn tí ó ń bá mi rìn àjò nígbà tí gbogbo wa sì ṣubú lulẹ̀ mo gbọ́ ohùn tí ń fọ̀ sí mi lédè Hébérù pé Sọ́ọ̀lù Sọ́ọ̀lù èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún èmi sì wí pé ìwọ ta ni Olúwa Olúwa sì wí pé èmi ni Jésù tí ìwọ ń ṣe inúnibíni sí. Si ṣùgbọ́n dìde kí o sì fi ẹsẹ̀ rẹ tẹlẹ̀ nítorí èyí ni mo ṣe farahàn ọ́ láti yàn ọ́ ní ìránṣẹ́ àti ẹlẹ́rìí fún ohun àní tí ìwọ ti rí àti ohun àní tí èmi ò fi ara hàn fún ọ èmi ò máa gbà ọ́ lọ́wọ́ àwọn ènìyàn àti lọ́wọ́ àwọn kèfèrí tí èmi rán ọ sí nísinsìnyí láti là wọ́n ní ojú kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára Sátánì sí Ọlọ́run kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú mi nítorí náà Agripa ọba èmi kò ṣe àìgbọràn sí ìran ọ̀run náà ṣùgbọ́n mo kọ́ sọ fún àwọn tí ó wà ní Damasku àti ní Jerúsálẹ́mù àti já gbogbo ilẹ̀ Jùdíà àti fún àwọn kèfèrí kí wọn kí ó ronúpìwàdà kí wọn sì yí padà sí Ọlọ́run kí wọn máa ṣe iṣẹ́ tí ó yẹ sí ìrònúpìwàdà nítorí nǹkan wọ̀nyí ni àwọn Júù ṣe mú mi ní tẹ́ḿpìlì tí wọ́n sì fẹ́ pa mí ṣùgbọ́n bí mo sì ti rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run mo dúró títí ó fi di òní mo ń jẹ́rìí fún àti èwe àti àgbà èmi kò sọ ohun bí kò ṣe ohun tí àwọn wòlíì àti Mósè ti wí pé yóò ṣẹ pé Kristi yóò jìyà àti pé nípa àjíǹde rẹ̀ kúrò nínú òkú òun ni yóò kọ́ kéde ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn àti fún àwọn kèfèrí. bí ó sì ti ń sọ tẹnu rẹ̀ fẹ́ẹ̀sì wí ní òun rárá pé. Pọ́ọ̀lù orí rẹ̀ bàjẹ́ ẹ̀kọ́ àkọ́júbọ̀ ni orí jẹ́. ṣùgbọ́n Pọ́ọ̀lù wí pé. orí mi kò bàjẹ́ Fẹ́stù ọlọ́lá jùlọ ṣùgbọ́n ọ̀rọ̀ òtítọ́ àti ti ìwà ìrékọjá ni èmi ń sọ jáde nítorí ọba mọ nǹkan gbogbo wọ̀nyí níwájú ẹni tí èmi ń sọ̀rọ̀ ní àìbẹ̀rù nítorí mo gbàgbọ́ pé ọ̀kan nínú nǹkan wọ̀nyí kò pamọ́ fún un nítorí tí a kò ṣe nǹkan yìí ní ìkọ̀kọ̀ Agripa ọba ìwọ gba àwọn wòlíì gbọ́ èmi mọ̀ pé ìwọ gbàgbọ́. Agripa sì wí fún Pọ́ọ̀lù pé pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú díẹ̀ sí i ìwọ ìbá sọ mí di kìrìsìtíẹ́nì. paul sì wí pé. ìbá wu ọlọ́run yálà pẹ̀lú ápọn díẹ̀ tàbí pípọ̀ pé kí ó má ṣe ìwọ nìkan ṣùgbọ́n kí gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ mi lónìí pẹ̀lú lè di irú àwọn ènìyàn tí èmi jẹ́ láìsí ẹ̀wọ̀n wọ̀nyí. nígbà tí ó sì sọ nǹkan wọ̀nyí tán ọba dìde àti baálẹ̀ àti báníkè àti àwọn tí ó bá wọn jókòó nígbà tí wọ́n lọ sí apá kan wọ́n bá ara wọn sọ pé. ọkùnrin yìí kò ṣe nǹkan kan tí ó yẹ sí ikú tàbí sí ẹ̀wọ̀n. Agrippa sì wí fún Fásitù pé. àbá dá ọkùnrin yìí sílẹ̀ ìbá má ṣe pé kò ti fi ọ̀ràn rẹ̀ lọ Késárì.